bismillah alhamdulillah wasalatu wasalala rasulillah wa alihi wa sahbihi ajma'in tó bá wá di àárọ̀ àràfà tó òun bá yọ ta kásùbà tán yọ wá di pé nínú sísẹ ànábì muhammad sallallahu alaihi wasallam pé yọ máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak bákan náà tàbí tó bá rẹ pé la ilaha illallah tàbí tó lè máa sọ pé Allahu akbar Allahu rọ kabira Allahu akbar Allahu akbar kabira báǹsì náà ṣùgbọ́n tó kọ́mọ̀ náà ni labbaika lahumma labbaika yẹn so òun lá máa wí lọ láti mọ̀nà láti máa lọ sí àrọ̀fá nígbà tá a bá ń lọ tá a bá ń lọ tá a bá ń lọ tá a kó tó di pé á di àròfà gangan àyè kan bẹ láti kírun àyè ń pè ní wọ́n ń pè àyè náà ní ọ̀rọ̀dà àyè yìí ni wọ́n ti ní máàmù ṣe kútúbà fáwọn èèyàn kútúbà tó bá bá àsìkò yẹn mu ibẹ̀ ni máàmù ti kírun dọ́r yóò ti kírun wa ní kọ́sọ́rọ̀ jama lákòókò kan náà lákòókò ni pẹ̀lú pé wọ́n pè wọ́n ẹyọ kan wọ́n sì ṣèkọ́ ọmọ kọ̀ọ̀kan fún méjèèjì yẹn pé ìrun pípẹ́ ẹyọ kan ìkọ́ ọmọ méjì àìsí ìyẹn nẹ́fìlà ọ̀la ìsọ́ lébà iná ọmọ ṣe yà kò sí nẹ́fìlà bèfọ́ rẹ o kò sí nẹ́fìlà láàrin rẹ o àyẹn nẹ́fìlà láàrin méjèèjì o tọ́ba yẹ pé bóyá ọ̀wá rọrùn fún wa láti rí ìrun yẹn kí lẹ́yìn a kì

lẹ́yìn tí ó gbé ọwọ́ wa méjèèjì sókè tá a sì máa bẹ ọlọ́run tá a sì máa ṣe làbẹ́ẹ̀kà làhùnmọ̀ làbẹ́ẹ̀kì ni wọ́n bá fẹ́ bẹ lọ́run bá ká bẹ lọ́run bá fúnjọ́ yẹn o ká sì pọ̀ lẹ́yìn tí ekúyọ́ máa ṣe tàhlíl kí ni tàhlíl lẹ́ òun ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir òun ò ní wa huwa ala kulli shay'in qadir ká máa tẹnumọ́ ká máa tẹnumọ́ ká máa tẹnumọ́ tòun sí ọlọ́run bá sọ pé afdalu ma qultu ana wan nabiyyuna ashiyata arafa gbólóhùn tó dáa jù tí èmi ànẹ́bí àtàwọn ànẹ́bí tó lọ ṣáájú mi máa ń sọ láàárọ̀ àrọ̀fà òun náà ní gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli wí dáadáa ká wí dáadáa nígbà míì bá fi kún pé innamal khayru ọ̀rọ̀ ilẹ̀ àkẹwà dáadájú orí o orí ìjọ kẹyìn ni já àṣàlẹ̀ àbíkẹ́ ọ̀sẹ̀ tọ́káwí kò sí ohun tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ ti gbà wá látọ̀dọ̀ àwọn sálàfò wà pọ̀ máa ń wí bẹ́ẹ̀ pé innamal khayru khayru lil akhirah bákan náà nínú súnà òun náà ni pé àwọn tó bá jẹ́ tó wà ní àràfà wọn ò gbọ́dọ̀ gbàrẹ̀ lọ́jọ́ yẹn o àwọn tá a wà ń lé tá a bá wọn gbàràfà là á gbàrẹ̀ lóòjọ́ àràfà o ẹni ó bá wà lára àfà ò gba àwẹ̀ o ẹ sọ fún wọn o ẹni ó wà lára àfà ò gba àwẹ̀ o wa sunnatu lil waqifi fi Arafa alla yasuma hadha al yawm súnnà tí ń bẹ fáwọn tó bá dúró lára fáńjọ náà ni pé wọn gbọ́dọ̀ gba àwẹ̀ o ẹ sọ fún wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ o tọ́ra àwọn míì máa ń fi àwẹ̀ sọ́jọ́ yẹn o tí ó sì wà lára fa tí ó lóun fi ń bẹ lọ́hùn rárá o ọjọ́ ọdún lọ́jọ́ yẹn jọ́fẹ́ jẹ́fẹ́ yín o ọjọ́ wàhálà ni o ọjọ́ téèyàn wà lóòrùn wọn fẹ́ jẹ́ ká gbá àwẹ̀ ọ̀ká fà àwẹ̀ ẹlẹ́njọ́ yẹn ni ò nínú súnà nípa ọgbọ́dọ̀ gba igun ọ̀rẹ́ ọba àlè fà àwẹ̀ ẹlẹ́ gba àwẹ̀ náà so bákan náà wọn fẹ́ jẹ ká jẹ nìkan tí ipa máa rìn tí ọlọ́run máa bẹ́ lọ́hùn láyé yẹn ká máa rìn àwọn màláìkà bá fi yẹn ń fi wá yẹn àwọn màláìkà bá balẹ̀ ká sọ pé wa innahu la yadunu thumma yubahi bihim lil malaika ọlọ́run bó súnmọ́ àwọn èèyàn níjọ́ náà tí ó sì máa fi wọ́n yẹn gẹ̀ lọ́dọ̀ àwọn màláìka pé má àrọ́dà àwòlà kí làwọn ènìyàn fẹ́ o kí làwọn ènìyàn fẹ́ gbàrà min Allah yubahi bi ali àràfáàtì àlẹ̀ sàmà ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ó máa fi àwọn tó wà ní àràfá yóò máa fi wọ́n yẹn gẹ̀ lọ́dọ̀ àwọn tó wà lókè sàmà yẹn sì làwọn màláìka pé ń dúró ilà ìbàdí ẹ wo àwọn ẹrú mi ò jàhúnì wọ́n jẹ́ nìkan tí wọ́n wá bí mi ọlọ́run ọba ṣáàṣá gbóbára so lẹ́ni tó ṣe pé wọ́n jẹ́ nìkan tí eruku ti bò dàrú tẹ́ruku ti bò wọ́n dàrú wala yazalu hakada hatta taghrub ash-shams bá ti wá wà nù àràfá láwà tó rìn wọ o ẹni ọba ní ẹkọ láràfá tó rìn tí wẹmí ìdá lóhùn òru gbọ́dọ̀ wọ o nínú súnà nìyẹn o nínú súnà nìyẹn o òrùn gbọ́dọ̀ wọ tóun bá ti wá wọ Muzdalifa ya Muzdalifa la máa lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́kùtù a gbọ́dọ̀ fún pínpín máwọn èèyàn o ibẹ̀ la máa lọ Muzdalifa wẹ́rẹ́ wọ́rọ́wọ́ so nígbà tá bá dé Muzdalifa so a ní wọ́n pèrun wọ́n sì kọ́ ọmọ a mọ́ gobi ìgbà yóò tá a rí adébẹ̀ so lẹ́yìn ìgbà náà a ṣáì so ìrun ṣáì ò jẹ́ kọ́sọ́rọ̀ ṣùgbọ́n a sì jámù láàrin méjèèjì bàbá tí ń kí mọ́ gobi tán a ṣáì ọba àbádébẹ̀ láago mẹ́sàn-án àbádébẹ̀ láago mẹ́wàá àbádébẹ̀ láago mọ́kànlá àbádébẹ̀ láago méjìlá àbádébẹ̀ láago kan òru bẹ̀ láti lọ láti lọ kí mọ́gúbí àti ṣáìwá o àyè kí mọ́gúbí ní àròfà ò bọ̀ tóun bá ti wọ̀ láti oko láròfà. so bákan náà tọ́ba ikú bùkátà gbé wa tó yẹ pé akí mọ́gúbí tán bóyá nǹkan dé jẹ́ ká sinmi kan tó di páàkì ṣáì kò sí ohun tó burú mbẹ́. àyè sì kírun nẹ́fìlà láàrin rẹ̀ bákan náà yẹ kírun nẹ́fìlà lẹ́yìn ṣáì ò rárá o bàbá ti kì tán o àníyàn nẹ́fìlà lẹ́yìn ìṣàyẹ̀wò lẹ́yìn náà wàá sùn títí ó fi di àlùfájàrí tó bá ti di ọjọ́ àlùfájàrí yẹn òun lò ọjọ́ ọdún lọ́dọ̀ tiwa a wá kí irun àlùfájàrí pẹ̀lú pé wọ́n pè wọn a sì kí àṣùbà irun àṣùbà yìí ní mùsẹ́lífà yìí láti kì irun àṣùbà yìí so gbogbo alálàájì ni ó kì so àyàfẹ́ ní tó bá yẹ kó bá jẹ́ ọ̀lẹ tó ṣe pé kò láǹfààní láti jẹ́ pé kó jẹ́ nìkan tó yẹ pé yóò dòó di àlùfájàrí ló lè ti kú ṣùgbọ́n wọ́n fẹ́ yẹ ká kírun àṣùbà àti ní Muzdalifa kó tó di pa á máa lọ sí al-Mash'aril Haram Mash'aril Haram yìí Muzdalifa náà lòun náà òkè kan ni so ibẹ̀ láàágùn lọ a wà dojúkọ kíbla ní tí kíbla bá wà ní Kaaba a dojúkọ bẹ̀ a dúpẹ́ fọlọ́hún a gbókọ̀ ọlọ́run bá tóbi أسأل لا إله إلا الله وحده لا شريك له له الملك والحمد يحيي ويميت وهو على كل شيء قدير أبلون a máa bẹ lọ́hùn a máa bẹ lọ́hùn tí ilé ó fi mọ dáadáa tílẹ̀ bá ti mọ dáadáa sọ a wá jẹ́ nìkan tuntun pé síwájú kí oòrùn tó yọ tẹ́yẹ́yẹ́ a kò ń bí a máa ṣe labbaika Allahumma labbaik labbaika Allahumma labbaik so ibẹ̀ láti a máa lọ sí mọ̀nà so àyíká ń bẹ́ẹ̀ mẹ́ta ń pè ní batnu mahasir so a ń kẹ̀múkẹ̀mú ń bẹ̀ tó bá rọrùn fún wa so ní mùnà yẹn ká tó dé mùnà yẹn so nígbà tá a bá dé mùnà á lọ ju jámúrà so bóò láti ju jámúrà yìí òun náà ni pé a wa àwọn òkúta wọn ti sọ fún wa pẹ̀lú bá ti wá àwọn òkúta so jámúrà tá a jù so mẹ́ta ni mẹ́ta ni jámúrà yìí ìyẹn ni pé àwọn ibi tá a jù lókúta yìí mẹ́ta ni wọ́n mẹ́ta làwọn àyè yìí tá a bá ti ń jù wọ́n a máa gbó kọ a máa gbó kọ lọ́wọ́n bá tóbi tá a bá ti ń ju òkúta yìí so ó sì túbọ̀ wọ́n fún wa ká máa sọ pé Allahumma ja'alhu hajjan mabrura Allahumma ja'alhu hajjan mabrura ká máa sọ pé Allahu akbar Allahumma ja'alhu hajjan mabrura ọlọ́wọ́n bá tóbi o ìwé ọlọ́wọ́n bá dákun bá mi ṣe ájì mi yìí ní ájì àtẹ̀wọ́gbà o so a máa sọ bẹ́ẹ̀ pẹ̀lú pé tàbá ti ń ju òkúta yìí tàbá ti ń ju òkúta yìí sọ láti máa ṣe é gbogbo òkúta kọ̀ọ̀kan a máa sọ pé Allahu akbar Allahumma ij'alhu hajjan mabrura sì rí lẹ́yìn kan sọ pé Allahu akbar Allahu akbar tàbá ń ṣe bẹ́ẹ̀ náà kò sí tó burú mẹ́ òun ní ìpìlẹ̀ sọ bákan náà nínú ohun tí wọ́n tún fẹ́ já òun náà ni pé ọkọ̀ ọ̀kẹ́ wọ̀nyí so àwa náà ju àwọn àkọ́kọ́ àájú olóko àtúkò ń bẹ àbọ̀ síbi kejì àtújú olóko àtúkò ń bẹ àbọ̀ sí kẹta àjú olóko. ká má gbàgbé pé òkúta tá fẹ́ ju àwọn jámúrọ̀ yìí so jámúrọ̀ tó lẹ̀ kúbọ́rọ́ lọ́jẹ́ ni o tàbí jámúrọ̀ tó lẹ̀ akọ́bà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ lọ jù yìí so àájú nígbà tóòrùn bá wọ́ tóòrùn bá ti yọ ni o lẹ́yìn ìgbà tóòrùn bá yọ tán lálọ́ ju o so kódà kó ṣe pé kó jóbe àálọ́ ju nígbà yẹn so bákan náà òkúta yìí wọ́n fẹ́ jẹ́ ká jù so kó tó di pé òòrùn yàtàrí ni ṣùgbọ́n tá a bá rí jù náà táyà pa àbá rí jù nígbà yẹn tó pé lẹ́yìn ìgbà tóòrùn yàtàrí tán lọ tó lọ kódà kó ṣe pé lọ́wọ́ alẹ́ la tó lọ ojú nítorí ìnira kò sí ohun tó burú ń bẹ̀ nínú òfin ṣẹ̀ríà ṣùgbọ́n o tó bá ipa bá rí jù síwájú kóhun tó yájà dàrí ẹgbẹ́ tí wọ́n náà ti òun ló dà jù. tábà tí wàá ju òkúta yìí tẹ́ gbogbo ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta sọ gbogbo àwọn ọjọ́ yìí gbogbo àwọn nǹkan tí tí wọ́n ṣe léèwọ̀ fún wa tẹ́lẹ̀ ló ti di ẹ̀tọ́ lẹ́yìn ká súnmọ́ ìyàwó wa ní ọ̀tí ìdẹ̀tọ́ o so a wà lọ sí tọ̀wáfù lè fàádọ̀ ní ọjọ́ yẹn gẹ́gẹ́ fẹ́ni tó bá ní agbára rẹ̀ tí ó bá ti jẹ́ pa alágbára rẹ̀ tó bá di ọ̀la ọjọ́ kejì ká lọ sí i kódà bàbá arágbára tàbá lè lọ sí i ní ọjọ́ kẹta kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe é nírọ̀rùn fún wa wọ́n ṣe é lójú kòkò fún wa pé péjọ yẹn gẹ́gẹ́ ni ká lọ sí jẹ́ pé a lọ sí tọ̀ wá fún ìfà àbọ̀ ṣùgbọ́n ṣàlàyé ilé yẹn dáadáa fún wa lẹ́kọ̀ọ́ rẹ̀ torí náà bàbá wa